وحده لا واسال ان تبتلى محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى اله واصحابه وازواجه وذرياته وتابعين له الى يوم الدين وبعد فاتقوا الله يوم واعلموا واعلموا بسنه نبيكم محمد صلى الله عليه وسلم كما أمركم الله سبحانه وتعالى فقال وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب ثم أما بعد فيا عباد الله سبق إليكم البيان حول القسم الأول من المحرمات من النساء النكاح خلال الخطب الماتية وأما القسم الثاني هو ما كان تحريم المؤمنين مؤقتا وهو أيضا نوعان فالنوع الأول ما من أجل الجو فلذلك نور الجو بين الأختين لقوله تعالى وأن تجمعوا بين الأختين فكذلك نور الجو بين المرأة وأمتها وبين المرأة وخالتها لقوله صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله عنه لا تجمع بين المرأة وامتها ولا بين المرأة وخالتها أخرجه البخاري ومسلم وقد بين الحكمة من ذلك حين قال عليه الصلاة والسلام إنكم إذا فعلتم ذلك فتاتوا أرحامكم وذلك لما يكون بين سرائر من الغرام فإذا كانت إنهما من أقارب أخرى أصلت الخطيئة بينهما وأما إذا طلقت المرأة وانتهت عدتها هلت عدتها وعامتها وخالتها لكفاء الماضي ومن آيهم أنه بين أكثر من أربع نسوة لقوله تعالى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع وتعتبر أبيه من أبيه قد بن الحارث فقد أمر النبي صلى الله عليه وسلم من تاتوا أكثر من أربع نسوة لما أسلم أن يفارق ما زال عن أربع أخرجه أبو داود وابن ماجه وأما النوع الثاني هو ما كان تعريفه العاقل يزول فقد ان بالا من زوالها فيرى تزوج المعتادة من الغيب لقوله تعالى ولا تعز مقبلة إلا حتى يبلغ الكتاب أجله والحكمة من ما رأتها من أن تكون آمنة فارجو ذلك إلى اختلاف الرياء واستمرها واستمرار الأنساب ومنها يرى تصرف الثانية إذا علمت دنياها حتى تكون وتقومتها لقوله تعالى والزانية لا يمكنها إلا زاني أو مسلم وعرض ذلك على المؤمنين وإن آمرهم على رجل أن يتزوج من أن يتزوج من طلقها ثلاثة حتى يطعها زوج غيره بنكاح صغير لقوله تعالى فإن طلقها فلا تحل يوم بل حتى تنكح زوجا غيره حديث عمر رضي الله عنه ẹni ọ̀pọ̀ ẹni òbí yóò ti ó tún bá ara tòun náà tó bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ọba ọlọ́run ọba o ọba tó borí pé òun náà ní ọba ọ̀kan gbogbo ọba tí ń jẹ́ àwa ọba Rahman ọba àròhìn òun náà ní ọba káàkiri orúkọ rẹ̀ yìí ká tó bẹ̀rẹ̀ orúkọ àwọn àkùnrin.

pé kò tó lé kù àtàmàdájọ́ ẹ̀kọ́ ní àmàlọ́wọ́ bá wa ní àjẹ́ òun lọ́wọ́ bá wa ní ẹni ó ti lọ́la òun náà lè fi wọ́n jọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni àmàdájọ́ ká nínú àmàlọ́wọ́ òṣìṣẹ́ ọlọ́run ẹ̀rọ ọlọ́run tó dúró pẹ̀lú ìkẹ́kẹ̀ẹ́ kọ́ ọmọ bá níbi kọ́ ọba ara yẹ kọ́ ọba àwọn ọba ìwà ká bẹ̀rù ọlọ́wọ́ báyìí ẹ̀jẹ̀ ká páyà rẹ̀ káwọn ìpè ọlọ́wọ́ báyìí ọba òkúrufú ni káwọn ìpè gbogbo tá a bá ń ṣe ní pápá tó ń tọ́wá olúwa o kò sí ká tọ́wọ́ báyìí sí èmi ní gbogbo ìṣòro. bákan náà jọba ẹ wá sí á máa pẹ̀lú ìlànà táyọ̀ Muhammad sọ̀rọ̀ wá wa ẹ̀rọ sọ́là tó lọ́wọ́ wa. ẹ̀jẹ̀ lérò òun náà ká sábà ń lọ náà ká lè bàtẹ́ ìlọ́run ìwọ̀n bọ̀rọ̀. ìyàwó ọ̀sọ̀ká tẹ́lẹ̀ lè kó wọn máa lè jẹun. àtẹ̀tọ́. lásìkò tó lọ́wọ́lọ́wọ́ lẹ́kọ̀ọ́ ní ọgbọ́dọ̀ fẹ́ wọn ṣùgbọ́n tó padà fún àkókò fẹ́ èèyàn tó fẹ́ wọn. lẹ́yìn náà lè ka ṣàlàyé sáájú àwọn kòtù kàkà tí wọ́n lé pọ̀jù ọ̀rọ̀ òṣùwọ̀n láéláé. lẹ́yìn náà mo kàn bá wá lọ nínú àwọn fún àwọn tó ṣáájú wọn ní ìlà ṣàlàyé. kòtù kàkà báwọn ìjọba ọ̀rẹ́ rẹ̀ àkọọ́lẹ̀ olùkúta ọ̀rẹ́. nípa ẹgbẹ́ ọ̀pọ̀ ọ̀rọ̀ ìdí ìṣẹ̀lẹ̀ láyé ló táwọn òun ti sábẹ́ wípé ìwúlẹ̀ ìṣẹ̀lẹ̀ ìpínlẹ̀ èkó àtìkọ́ ọ̀làjú láwà. Àtìkọ́ ọ̀làjú ni kìí sí ọ̀rọ̀ lọ́dọ̀ àwọn àwọn ọ̀làjú ni láti sọ fún pé ẹgbẹ́ kan lájú làwọn làwọn. Ìwà ọ̀gá táwọn ìṣẹ̀lẹ̀ ní o, òṣèlú ọlọ́run á gbọ́dọ̀ o pè ní ọ̀làjú tó bá ti ta pé iṣẹ́ tí ò sí ti tọ́lọ́run kan náà ẹ̀yà ìyá ìpínlẹ̀ sí o. Ìròyìn tó ọmọ ìyáwó ìta pẹ̀lú ẹ̀sẹ̀ náà o. Kí wọ́n tó wà ní ilé ní èrò ilé àbúrò tó wà ní ìdáàbò. Lápòlú kò fẹ́ náà àbúrò tó wà o. Ọlọ́run bá lè sọlá ní èrò ọdún oró fún ọ̀fẹ́ ọmọ ìyáwó ìta Bẹ́ẹ̀ náà kò èèwọ̀ ní máa fẹ́ obìnrin àti àbúrò bàbá rẹ̀ papọ̀ ẹ̀rọ nínú wọn jọ àbúrò ní wọn kò sí ọ̀fẹ́ àbúrò bàbá ìyàwó ẹ̀ tó kò ní kú lọ lọ́sọ̀ rẹ̀ o àbúrò bàbá ìyàwó rẹ̀ lè kéré sí àwọn ènìyàn rẹ̀ lórí ó lè wáyé rẹ̀ dáadáa lẹ́yìn tó tẹ̀síwú nígbà aqui

nínú ilé èèwọ̀ ní àgbọ̀dọ̀ palápọ̀ sí ìròyìn sábùkù nínú ìbẹ̀rẹ̀. ilé àwọn òṣìṣẹ́ ọlọ́wọ́ fara lé lẹ́yìn o tí ó ti ṣẹlẹ̀ múlẹ̀ òun àti sábà bá àbúrò rẹ̀ tó kàn wá. àti ilé wọn ní o kéèyàn fẹ́ obìnrin àti àbúrò bàbá rẹ̀ àbákúrò abẹ́sán bàbá rẹ̀ lóbìnrin kéèyàn fẹ́ obìnrin àtàkùrò yá rẹ̀ àbẹ́sán yá rẹ̀ lóbìnrin kéèyàn fẹ́ wọ́n sára lè ju pàtàkì tó ti kéré wọ̀ àlébi tó ṣe é ṣe tẹ bá lọ sí bẹ́ẹ̀ kọ́ máa lọ sí pé tó ti ọ̀pọ̀ ẹ̀wù nínú ewu. Tòlórí ikú máa ń wáyé láàrin orogún kọ́mọ́ àlọ́jọ́ sí pé ìbára ẹni torogún. Nínú ogun ẹgbẹ́ tó máa ń wáyé kọ́mọ́ ẹ̀sẹ̀ ń tẹ́ padà wá lọ sí ogun ilé lẹ́yìn. Àyẹ̀ká ti kú mi ni tẹ́ẹ̀ ti kú ọ̀rọ̀ ẹbí òun lẹ́yìn. Tuntun kò bẹ́ẹ̀ bá ti tó jẹ́ oore dúró ilé ló ṣẹlẹ̀ o tó bá ti wá ń ṣẹlẹ̀ o ẹ kù pé o ẹ kù ẹ̀dín o ẹ ní ìdílé rẹ̀ sí ọ̀rọ̀ Tòmọ́tà tọ́ba wa lọ wáyé wípé ní wọ́n kọ̀ mẹ́lẹ̀ nínú àwọn obìnrin tá a sọ yìí yálà wọ́n kọ ọmọ ìyá kan wọ́n lè fẹ́ ọmọ ìyá kejì ní ìgbéra ìdáhùn wọ́n lè fẹ́ ọmọ ìyá kejì ẹ̀ pa ọ̀sán lórí yìí tòun lè wáyé tí láti òkè ní kò ní mú o ti fẹ́ tún tẹ́lẹ̀ báyà ìdílé mi lè yìí wá àtẹ̀kùn sára kọ́ra nílẹ̀ wọ́n àtàwọn إذا هو يفهم كيف كده كيف يقول شو يفهم اللي فرع عندها هذا يقول كثير يقول ẹ̀gbọ́n rẹ̀ lẹ̀ ìbá burú ẹ̀fẹ́ ayé o. Àbí ìdíkẹ́lú méjì, bẹ́ẹ̀ náà, ẹ̀fẹ́ jáde láyé ni wọ́n lè fẹ́ àbúrò rẹ̀ náà tó wá fẹ́ pé lọ́wọ́ tó kà wọ́n ẹ̀fẹ́ rẹ̀. Ebi yóò sá burú ẹ̀fẹ́ rẹ̀ kà wọ́n bá wọn kọ́ sí ẹ̀fẹ́ lọ ẹ̀mú ìjà tó ní ìwò fúnra wọn o. Tòmítọ́ wa ti ń wọ yẹ nígbàdé máa ká tó wá tó tó tó hàn án. Àlejò sọ̀rọ̀ lọ àlejò sẹ́lá àlejò jẹ́ kó ní àwọn òṣèré rẹ̀. Ọmọ rẹ̀ tó jáde láyé lọ́dọ̀ bá wa Osman ó sì tún fi ètùtù. Náà bàbá Osman ti jẹ́ Osman dúró rẹ̀. Onímọ̀lẹ̀ lókì àbẹ́ ìgbà. Gbogbo àwọn eléyìí nínú àwọn tó yẹ ká mọ̀ nínú ẹ̀sìn wa tọ́lọ́sì islam ẹ̀bùjọ́ máa sọ̀rọ̀ yálùsì ni o. èyí kakó lè ṣẹlẹ̀ tọ́wọ́ ṣẹlẹ̀ kí ni sọ́lùsẹ̀ rẹ̀ àbí kí ni kẹtẹ́kù sọ lórí ẹ̀ èmi àti ẹ̀ náà lọ́rọ̀ náà ara fẹ́ ká mọ̀ ọ́ lórí o. bákan náà ni mo tó kí ẹ̀rọ táà lè fẹ́ mú mi èèwọ̀ ni kéèyàn tó wá fẹ́ kọjá mẹ́rin kéèyàn fẹ́ kọjá mẹ́rin kí wọ́n fẹ́ kọjá mẹ́rin nínú obìnrin ẹ̀yìn láwùjọ táwà àwùjọ táwà òun náà máa kọ́kọ́ wà wà ní sọlá nígbà tó wá kúrò nígbà tó lọ ní wọn ní àwọn ọ̀la àbẹ́yẹ kan wọn bá tó wá kú ọ̀lẹ̀ ní àwọn ilé sàn nígbà tó wá kú ọ̀lẹ̀ ní àwọn ilé kìlá eléyìí lè wọ nínú ìdáàbò àwọn kí gbogbo àwọn ẹni tó wà ní rẹ̀ nígbà tó náà kò wọ ní o èèyàn tó kọ̀ sẹ́kù kọjá mẹ́rin tó ọba tó fẹ́ mẹ́rin tó bá ti fẹ́ lẹ́ẹ̀kan náà bí a máa kẹ́sì ààrẹ sílẹ̀ lò kò sí kí àpòkù òun ọjà nìyẹn kò sí pé kò sí kí àpòkù òun mákẹ́tù kò fà ọ́ tó bá kù lẹ̀ kò fà ọ́ tó bá kù lẹ̀ bẹ́ẹ̀ kó o tètè máa kẹ́sì ààrẹ sílẹ̀ kò ọ̀pá tí wọ́n fẹ́ àwọn tó kọ́ léwu náà kò wá pọ́jú wọn dáadáa kò sí pé kò pọ́jú wọn dáadáa àwọn tó kúrò láyé ọ̀dọ̀ ọ̀rọ̀ láwọn èèwọ̀ ni o ọ̀gbọ́dọ̀ tún fẹ́ lé eléyìí ọ̀la. Tòkú máa dùn wá ike fẹ́ tó bá wù nínú obìnrin. Ẹni bá lè fẹ́ lé ìtagbára rẹ̀ láti ṣe. Ẹni bá lè fẹ́ lé ìtagbára rẹ̀ láti ṣe. Ẹni bá ti lè fẹ́ lé ìtagbára rẹ̀ láti ṣe. Lẹ́yìn náà ni kò sí ìmọ̀ o. Ọ̀rọ̀ àgbọ̀dọ̀ wá máa tí ọmọ rò pọ̀. Yóò wá lọ ọmọ láti dáadáa. Méjì kọ̀ọ̀kọ́ ní lákọ̀ọ́kọ́ ẹni mẹ́ta fún wọn lánàá. Ẹ̀tọ́ kò sáwọn bàbá àgbàdo ń bá wọn o àníbi òkú láwọn o àwọn bàbá àti òkú lẹ́ o torí pé ìṣẹ̀lẹ̀ ẹgbẹ́ táwọn kọ́jà tó ra ẹ̀ máa tẹ́wọ́ ni èmi náà ti ka sí àti tó kú ìdúkú bẹ́ẹ̀ ni o torí àwọn àná ẹ̀ nìkó o mẹ́sàn-án ọlọ́run yìí kẹ́ ẹ̀ máa tẹ́wọ́ ni o ní ẹgbẹ́ lẹ́yìn ẹtú lẹ́lẹ́ kà sí ẹtú lẹ́lẹ́ ti kọ́jà lẹ́sàn-án wọ̀ wáyé sẹ́ẹ̀ ti ka sí àwọn sọ̀rọ̀bà nẹ́bí òkú bẹ́ẹ̀ o àwọn ọmọ tó lọ́jẹ́ lọ́wọ́ àwọn sọ̀rọ̀bà náà wọn òkú bẹ́ẹ̀ o ìfẹ́ mú ìyẹn o tó ń ṣe lé ìkáyọ̀ ìfẹ́ kọjá mẹ́rin nínú ẹ̀sìn nígbà tó láti lágbára rẹ̀ lẹ́yìn. kódà ilé yìí ọ̀sẹ̀lẹ̀ lọ́gbẹ́lá ní ìṣòro bá wà ní ọ̀sẹ̀lá nínú àwọn tí wọ́n ka ìsìláàmù tó lè fún wọn ní ìlàwọ́ lẹ́yìn lọ. bàtí wọ́n ka ìsìláàmù àdéhùn sọ̀rọ̀ wọn tó lọ ẹ̀sìn ìsìláàmù ọ̀fà máa kọjá mẹ́rin yá lọ ka mẹ́rin tó wà lórí ìyàwó rẹ̀ ó sì pa àwọn olókùnlẹ̀ tó bá lọ. eléyìí ló ti ká nínú sọ́kọ̀ máa wá nínú sẹ́fà tó ti fẹ́lẹ̀ tó ẹ̀ lọ́gbà ìwé ara rẹ̀. eléyìí ni àwọn ìṣe alákọ̀ọ́kọ́ ìran alákọ̀ọ́kọ́ nínú àwọn tó ṣe wípé ààyè ìkáwọ́ pọ̀ lásìkò kan náà. ṣèwádìí pé wọ́n wá lè ṣe ṣe báyà kẹ́kẹ́ Bàbá pọ̀ sọ́lẹ̀ ẹnu mẹ́rin, ọlọ́pọ̀ kúkà ti fẹ́ mi dúpọ̀ ìjọpọ̀ yẹn. Gbàgbọ́n àwọn ìlú àwọn ẹ̀yà wa ní nọ́ọ̀sì. Ètí nìka àti ọ̀rọ̀ ọ̀rọ̀ nìka kí ebi wọn lọ́kọ̀ tí wọ́n lọ. Ẹni tí mẹ́rin ní tẹ́lẹ̀ lọ́kọ̀ òdòdó ni lọ́kọ̀ òdòdó tó ti kọ́ lẹ̀. Àbẹ̀rẹ̀ ìgbàgbọ́ tó ti kú yá ọ. Lọ́kọ̀ kọ́ lẹ̀ lọ́kọ̀ kọ́ lẹ̀ náà, olóòtú torí kó kẹ́lẹ́ kótó tó bá fẹ́ lò ní ìdíkòrò ààyè ń kò gbọ́dọ̀ fẹ́ kẹ́lẹ́ lọ lọ àwọn ọ̀kálẹ̀ abẹ́ ìta. torí ìdílé ìlú sẹ́láńtà èèyàn gbọ́dọ̀ fẹ́ kọjá mẹ́lò àmọ́ tí ìkàtìkẹ́ ìgbà wáyé bóyá ìyẹ́pọ̀ kan àti kẹ́kẹ́ sẹ́lẹ̀ tó bá fi sí ní mẹ́rin lẹ́yìn tí wọ́n kó lé ṣé ìfowópamọ́ sẹ́lẹ̀ bẹ́ẹ̀ kò ní ìrìnà kejì nínú títà láwùlé wọ̀ ni lákòókò ka ọ̀rọ̀ gbọ́dọ̀ fẹ́ àwọn ìyàwó tó lè kẹ́lẹ́ lásìkò yẹn ọ̀rọ̀ gbọ́dọ̀ fẹ́ obìnrin yẹn lásìkò yẹn ìwé ẹ̀dẹ̀ tó lè ké ìṣẹ̀lẹ̀ ká ló ṣẹlẹ̀ ṣẹlẹ̀ lọ kú ò ní inú nílẹ̀ òun náà lọ́bìnrin tó ń ṣe ìjà lọ́wọ́ àkókò tó ń ṣe ìjà lọ́wọ́ yẹn ọ̀rọ̀ gbọ́dọ̀ fẹ́ obìnrin yẹn kó tó ń kalẹ̀ àbí ẹ̀jẹ̀ wá sọ lọ́tọ̀ ẹ torí ọmọ rẹ̀ ló kú ẹ orí àtijọ́ tó tó tó ọjà ló tóbi àwọn ìlú náà ti sọ̀rọ̀ àwọn ìjà ti já kíbi àbí ìdáhùn náà máa lérò ìdáhùn náà máa fi kiri àìsí bẹ́ẹ̀ tó fi ní kí kéré ló tó kọ́kọ́ rẹ̀ lọ́wọ́ tẹ̀sí àwọn àti ákíbù òtí lọ ká mẹ́lẹ́ òtí lọ sọ̀rọ̀ bọ́ọ̀lù wọ́n ti lọ sí ìlú lẹ́nu bá èèwọ̀ ni àkúnṣe rẹ̀ o. àti ó ti rí ká tó àtọ́kọ́ rẹ̀ wọ́n ti kọ́ ó wá ń ṣe ń kà lọ́wọ́ ọ̀pọ̀ ẹ̀ gbọ́dọ̀ kí á kú lórí ká àkúnṣe lọ́wọ́. ọlọ́ọ̀bà àdìgbò lálùkù rẹ̀ o. ìta àkókò ìyá rẹ̀ pé ẹ gbọ́dọ̀ tó kí lóru ẹ gbọ́dọ̀ kí á kú lórí obìnrin lọ́wọ́. wọ́n ni kí wọ́n tó lọ́ọ́ kẹ́ni obìnrin ẹ̀ náà lè balẹ̀ tọ̀ ọkọ ọ̀run yálà ó kú ní bàbá àkọlà wọn lè òun ò lóyún fún ọ. Túnjẹ́ ní wọ́n ti kọ́ra wọn láàrin òfin kan ọ̀sẹ̀ méjì tó ní wọ́n ọkọ yìí. Wọ́n lè mọ́mọ́ o. Wọ́n lè mọ́mọ́. Ẹ̀wá kò lè ní ìjọba mùsùlùmí. Àìmọye àgbàkò tó ti sọ ọkùnrin yìí. Àìmọye àgbàkò tó ti sọ ọkùnrin yìí. lẹ́yìn tó ṣe wípé oyún olóyún ló sàbálẹ̀ oyún olóyún náà lọ sàbálẹ̀ ó ti ní iná ọ̀nà ó ti ní iná ọ̀nà tó lóyún torí ẹ̀mọ̀ ayé ká ní obìnrin ní bóyá bá oṣù mẹ́ta lára rẹ̀ kò ní mà o o yóò bá ti lọ sí mẹ́ta láàárọ̀ nígbà míì àti bẹ́ẹ̀ lọ torí ti eléyìí nítorí tí màtó àti ẹgbẹ́sì wa òun ìyàwó ẹ̀sùn ṣe nígbà lọ́wọ́ àìkọlù ìfẹ́ wa tẹ̀lé wa tara lọ sí nínú kẹ̀sùn ọ̀dọ̀ tó lẹ́ àtìlù ẹ̀rẹ́ ìdí àtìlù ṣe wọn ní òkú gàǹgà. bákan náà mo ṣe ẹni fẹ́ òun lóbìnrin tó ṣe jìnnà táwa náà sì mọ̀ olùsìnà lóòótọ́ fi kú bá tí a sùn sílẹ̀ láàrin bí oṣù mẹ́ta bá sílẹ̀ bá lè mọ̀ pé wọ́n ní ó ṣe ń jà ìyẹn ní wípé a mọ̀ yìí pé ìmọ̀tò ṣe yẹ o kò lóyún lẹ̀. ọlọ́run sànù wa ó yẹ wá ọkùnrin tó ń báyàwó ó yẹ pé kí ẹni ká ń tẹ̀lé mọ́ àní wọlé àìmọye bẹ́ẹ̀ èyí náà ní ń fa wàhálà tẹ́lẹ̀ ń gbòòrò lónìí.

àgbàdo ẹ̀kọ́ sí àbẹ́rẹ́ tọwọ́ ayá wọ́n ti fẹ́rẹ́ wọ́n lọ bá lẹ́yìn wọ́n kó oṣù lọ́wọ́ àwa mọye ilé bẹ́ẹ̀ lọ́jà kí wọ́n ti ka ẹbí wọ́n ti ní ìṣẹ́ tó papọ̀ rárá kìí sọ ọmọ nílé ọ̀rọ̀ ká ní ìmọ̀ ilé ìfọ̀ ọ̀sẹ̀ náà kí ló dé ọ̀rọ̀ àwọn ọ̀sẹ̀ rẹ̀ láti àwọn òṣìṣẹ́ àwọn òṣìṣẹ́ rẹ̀ o. táwọn náà bá lè fọ́lù àwọn òṣìṣẹ́ wọ̀nyẹn àwọn ọdún ti wàhálà bẹ́ẹ̀ ọba fẹ́yàwó bọ́lábálẹ̀ nínú tó pàdé rẹ̀ ń náà bọ́lá tiẹ̀ padà wá láwọn àrùkú mi wọ́n bá ti gbìyànjú dájú ọba ti hàn sí ọgọ́rùn-ún fẹ́rẹ̀ máa ń gbà rẹ̀ wẹ́lò mi náà wẹ́lò mi ọdún ọbẹ̀ fẹ́yàwó aláà ah, mo ti sọ fún mi ah, ọgọ́rùn-ún sọ

ọjà tó kọlọ fẹ́ mọ̀rọ̀ èdè lọ́rọ̀ abẹ́rẹ́ náà káàdì ọ̀nà tó ṣe burú tó ẹ̀rọ lọ́wọ́ bá yìí lájọ́. bákan náà nínú táà lè fẹ́ lákòókò yẹn tọ́wọ́ padà wá kúbá àbí ìgbàlú padà wáyé lẹ́yìn náà àwa lè fẹ́ nínú bẹ́ẹ̀ òun náà ni obìnrin ilé ìtọ́jú nǹkan ló ń kọ́ lẹ̀ ó ti kọ́ lẹ̀ ó wá ti ṣe ń ta rẹ̀ lọ́wọ́. àbí àsìkò ìlà rẹ̀ náà ti ẹ̀kú pé ni tó lásìkò tó ti ọkọ̀ ìsìnkú mẹ́ta tí ìlà rẹ̀ sì ti pé wọn jama èrò ọdún fún ọ̀rọ̀ ìpọ́tò náà ọ̀rọ̀ yẹ ẹgbẹ́ ọkọ rẹ̀ tẹ́lẹ̀ èmi kò ní àyè ní òkè àwọn tó yóò máa kó sì yí rẹ ní kíkọ́ náà wọ́n ti sọ̀rọ̀ wọ́n tó lọ́wọ́ ayíká rẹ̀ lákọ̀ọ́kọ́ lẹ́ẹ̀kejì tó bá ti fi lé pé ó ti kèrò fún òye mọ́ ó fẹ́ fún ẹnu lérò tó bá ti jẹun gbà rẹ̀ tán kọ́ bá tẹ̀lé kó lè lóyún kó tó lè fẹ́ padà. àti kọ́kọ́ rí ọkọ̀ kọ́kọ́ kọ́kọ́ fẹ́ iná kó wọ́n kọ́kọ́ bọ́ kó wọ́n kọ́kọ́ bọ́ ìlú yẹ àbẹ́yìnbá ṣé wọ́n á fẹ́ iná lọ sí kankan bá àlejò nàìjíríà tọ́ka lọ wọ́n á nìkan fẹ́ lẹ́kọ̀ọ́ láwọn fẹ́ òun lẹ́kọ̀ọ́ ní ìgbà àti láti láwọn àlejò fẹ́ ra wa ọ̀ọ̀ ìyẹn náà máa fẹ́ ní káwé mohammed èèwọ̀ ní ìgbàlá kí ni wọ́n fẹ́ lẹ́yìn kúmà ó túmọ̀ ní pé ọkùnrin àwọn akẹ́kọ̀ọ́

lé lọ́jọ́ lẹ́nu wọ́n máa sọ ẹkún ni o. Ṣé á ah, ìyàwó rẹ̀ ti lọ ọmọ lọ́wọ́? Tó ń tẹ́lẹ̀ tó rò bí a tó bá fẹ́ ẹjọ́ kàlà kọ́ àwọn olóyún lọ́kọ́ rẹ̀ náà o. Ṣé tẹ́ ẹ báyìí tó mọ́ra yín bẹ̀. ọ̀rọ̀ lè fẹ́ márùn-ún ọ̀hún tí wọ́n lọ sí ọkọ̀ yìí. wọ́n wá fẹ́ ọkọ̀ yìí. tó wà kọ́kọ́ bá padà kọ́ra wá ìgbà ẹni tó lè pàṣẹ ìbẹ̀. padà ìjọba mi kò lè àwọn òfin ọlọ́run lè léyìn o tó kà fún wa fẹ́rẹ̀ kéde àti ẹ̀ka wà náà mọ̀ àìwá mi lè léyìn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin léyìn wọ́n làwọn ti kọ́ra pé mo sì ti lọ́pọ̀ lé yóò sì tún padà tó bẹ́ẹ̀ àtìrìtọ́pù ọ̀rọ̀ wa kílẹ̀ ìtọ́pù àtìrìtọ́pù ọ̀rọ̀ kílẹ̀ ìtọ́pù èèwọ̀ ní ẹ̀ gbọ́dọ̀ fẹ́ la yín má lákòókò yẹn ọ̀sìn kọ́kùnrin ní ìfọ́ ìfọ́kùnrin ní ìfẹ́ gbogbo àwọn àwọn èèyàn kúrò sílé yìí o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń gbà yìí o ìyẹn ló ń fi ṣe sùúrù kọ́kọ́ ní wọ́n sọ pé káwọn fẹ́ lò lára àgbẹ̀wọ́ lè jáde ìdúró kùn dọ́kàrà tó máa tẹ̀lé ìpẹ̀lẹ́ àgbàlá ìyàwó mi ìgbà tó wá tó ń tẹ̀lé tọ̀lọ́ ní òfin ìwájú àárín fẹ́ra wọn náà àti kó àwọn ọmọ ọlọ́fẹ́ ọkùnrin ní ìhà ìjọba òkùnrin. torí ìdí eléyìí àwọn òfin ẹ̀sìn wa lélẹ́yìn o títí ìjẹ ẹ̀yà alísì fẹ́ẹ́ kéwì àti ẹ̀ká náà pẹ̀lú ìwọ ọlọ́run ní ìlú ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ilé ìtọ́jú kù tó ní ẹ̀ká náà nínú àwọn káàlẹ́ òfẹ́ra wa táwọn àkókò náà آتنا خيريك اللهم علمنا الحق حقا وارزقنا اتباعه وارنا لبعثنا باطلا وارزقنا اجتنابه الحمد لله وعلى الصالحين ولا عدوان الا على الظالمين والعاقبه للمتقين ثم الصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه وأزواجه وذرياته وتابعين بغير السلام إلى يوم الدين وبعد فيا عباد الله اعلموا أنه ممن يغنم النكاح بها تزوج الحكمة حتى تحل عن غيرها ويعكسها عقد المرجم على امرأة وهو مهر وقد ثبت ذلك في الحديث عن عثمان بن عفان رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا ينكر المحرم ولا يؤتى ولا يقتل اخرجه مسلم وغيره ومن اعيرهم ان يتزوج احد امراه مسلمه لقوله تعالى ولا تنكر المشركين حتى يهمهم ومن اعيرهم ان يتزوج المسلم امراه كافره لقوله تعالى ولا تنكروا المشركات حتى يؤمنن هذا قول الله كيف يقول الله وابراهيم ومحمد ẹ̀yẹ lókè ọ̀rọ̀ ẹjẹ́ àgbàdà wípé nínú ìyàwó ṣiṣẹ́ tẹ́kù káàmù ṣe léèrò nígbà ẹ̀mí òṣèlá yín nínú ẹ̀sìn nínú ẹ̀dá ẹ̀mí obìnrin tó wà nù áàrùn lọ́wọ́ obìnrin tó ń ṣe iṣẹ́ ọmọ lọ́wọ́ kò tún parí ẹ̀rọ. Tẹ̀wá wò ó fi ọ̀dọ́ ti sọ láti sọ̀rọ̀ báyìí ọmọdé lọ fún òun. Fọlá àgbẹ̀ ti ṣe kó. Ìkọ́dà lè sàábà báyìí. A ń sọ̀rọ̀ àbúlọ́wọ́. Àbá jẹ́ sọ̀rọ̀ àbúkáyì. Òun náà làwọn afá ìkó tó rẹ̀. Wọ́n ti á fi ń lè káà láàrin ilé ẹ̀. Èèyàn ló ti rà á sáà máa fún bí o yálà iṣẹ́ àtúntò ti lọ́wọ́ ni àbí iṣẹ́ olówó ni ti lọ́wọ́ ni títí tó lù ka ní àwọn iṣẹ́ yẹn tó lù àtúntò tó ti lè bọ́ láyọ̀ táwọn àkọ́kẹ́tẹ̀ kọ̀ fún láti ṣe. àìsè bẹ́ẹ̀ tó sì ni ọkùnrin náà wọ́pọ̀ àwọn ọ̀dọ́ wà nínú àmọ̀ wà nínú àmọ̀ ní pípa ẹ̀kọ́ ọ̀tún obìnrin lọ́kọ̀ ọ̀tún obìnrin lọ́kọ̀ nígbà tí ó ń

wọ́n wá owó tí lọ jọ̀mọ́ káwọn fẹ́ ti tó náà o tó káwọn ló ti lọ pé àà owó bẹ àfọ́nfọ́ àwọn èèyàn bíi mélòó èèyàn mẹ́wàá tó wọ́n fẹ́ lọ sí ákíní nìkan tí wọ́n fẹ́ dé nígbà wo tí wọ́n kà ní wọ́n fẹ́ dé kódà nígbà tí wọ́n ṣe kí ni nígbà àbáwọn fẹ́ dé pẹ̀lú àbẹ́ yìí torí ìdí ẹgbẹ́ ìgbà náà ẹni tó wà nù ara rèé ìjọ ápùpù èèyàn lè tẹ́lẹ̀ àwọn kàdá kọ́lá ìfẹ́ lọ́sẹ̀ ìrìn èso rẹ̀ lọ́gbà lákòókò náà. Ní àgbàtà ẹ̀ka máa lè lélo ọtí tó tẹ̀lé yóò tó ka rí iṣẹ́ ńlá àbúṣe ákèrè tó ti bọ́ alẹ́. Bẹ́ẹ̀ náà ni tọkùnrin náà tó ka rí iṣẹ́ ákèrè àbúṣe ńlá rẹ̀ tó ti bọ́ alẹ́. Ìgbà yìí ló tó lẹ́tọ̀ọ́ àti gbọ̀dọ̀ ní lọ́kọ̀ọ́ àti sẹ́nu tó ṣe ákínú òkúta. nínú àwọn tí òkú lẹ́tọ̀ọ́ kéèyàn fẹ́ láwọn àkókò ká òun náà lè kí obìnrin mùsùlùmí wọ́n fẹ́ kí ètò yìí jọ̀rọ̀ ìfẹ́ rẹ̀ gbogbo àwọn bàbá lọ́la gbogbo àwọn bàbá lọ́la kùnrin àjọba àwọn lọ́la kùnrin iṣẹ́ rẹ̀ ara tá a tún ké bàbá ara tá a tún ké ìyá nìyẹn o ọlọ́wọ́ lẹ́jọ́ wọn máa pè pọ̀ bàmíjẹ́ owó ẹ̀fún wa o kí wọ́n ti wú kíra ẹ̀rọ ìṣẹ́ sùúrù mẹ́mẹ́ yìí bó lẹ́wàá ṣe lẹ́wàá sọ pé ìkẹ́ fún mẹ́ni ẹ̀rọ ìṣẹ́ sùúrù mẹ́mẹ́ wọ́n ní bàbá òun ọ̀rọ̀ káàlọ́ tó ti fọ́lá ní ẹ̀dùrà ah ìbáraẹ̀nà ọlọ́run àdúrà ẹ̀wọ̀n ọgọ́dọ̀ ọgọ́dọ̀ sẹ́lẹ̀ ọlọ́lẹ́yọ obìnrin bí túwù kọ́ lọ́wọ́ tó bí túwù kọ́ lọ́lá tó bí túwù kọ́ lẹ́kọ̀ọ́ tó ẹ̀wà sọ̀rọ̀ ní kọ́ máa ń tẹ̀lé ọfẹ́ gbèbè lọ́tọ̀ lọ. eléyìí tẹ̀lé báyìí ní sọ̀rọ̀ lọ́wọ́ bí ó ọkùnrin kèfè ìtẹ́jú ọlọ́gbọ́n tó yẹ ọkùnrin kèfè ìtì ní owó ó nípò ábìrì nípò èmi ńlá ní lóòótọ́ ẹni kò lóòótọ́ ìwé tó kù kọ́ni fún yà kéèyàn ó fi lábùkù àmọ́ nǹkan kan ní owó tó fẹ́ yóò tó bá ṣe bá jẹ́ mùtò ní ẹ̀ṣẹ̀ tí yẹn kàkà lóòótọ́ àmọ́ ìṣẹ́ mùtò ní yíyẹ kò ní fẹ́ yóò. Jẹ́ máa ń gbèrò Ṣẹ̀mọ̀ yìí pé arábìnrin ká sọ yìí, ọ̀pọ̀ ọmọkùnrin yẹn ọ̀pọ̀ gbòògbò nígbà náà. Arákùnrin nígbà náà, arákùnrin ìṣùkò ìsìláàmù yẹn dáadáa. Arákùnrin náà ka ìsìláàmù, ó ṣe kí ni? Ó sì ṣe ìsìláàmù náà dáadáa. Ṣùgbọ́n ká sọ́ra o, ọmọ lọ́kẹ́ tẹ́lẹ̀ kan o, àìmọye irú wọn tó jẹ́ lẹ́ta o tó lè pẹ́ bá a nínú ọ̀tá ni o ìyẹn bá ti lọ́wọ́ àti tẹ̀lé tó wá tó kàrà fún ojú wa o àmọ́ tó bá ṣe bẹ́ẹ̀ tó padà sí tó ti wá wọn náà lẹ́kọ̀ọ́ ló fẹ́ yá owó òde o láti fi ewé ẹgbẹ́ mi lọ sí pọ́ọ̀tù tí wọ́n ti ńlá. Kó lọ bàbá lọ́nà tá a lọ́wọ́ ṣe ní òfin ẹ̀sìn wa lé lẹ́nu o. Èrò ọ̀hún ìlú láti dáhùn o nínú ìfún ọmọ rẹ̀ kò ní lẹ̀ kọ́lọ̀ fẹ́ lóko. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni lọ́tọ̀ mùsùlùmí lọ́kùnrin èrò ní tó wọn lọ́sọ̀ kù rẹ̀ lẹ̀ kọ́lọ̀ fẹ́ lóko lóko ni. Ṣùgbọ́n lágbára bí àwọn ìyàtọ̀ kan wà káàbá sọ pé kéèké èdè tó kúrò àmì nǹkan bí òun náà ni àwọn ẹni tí wọ́n ń ṣe ìyẹ̀wò ní ìròyìn ìdènà sọ́ra àwọn alábọ́jú bọ̀ ọ̀fẹ́ àwọn ìgbà nìkan ní òkú ìsáà ìsáà wọn ti láyà bí wípé mùsùlùmí lè fẹ́ kírísítẹ́nì kírísítẹ́nì lè fẹ́ mùsùlùmí lọ mùsùlùmí lọ́kùnrin ó lè fẹ́ kírísítẹ́nì lóbìnrin àmọ́ mùsùlùmí lóbìnrin kò lè fẹ́ kírísítẹ́nì lọ́kùnrin lábẹ́ ìlú nínú ẹ̀sìn ẹ̀sìn wa là ń sọ ọ́ àǹsọ́ ìfẹ́ ayé o àti kọ́kálukú fẹ́ ṣe fún ẹ Òkè láti sọ mùsùlùmí lọ́kùnrin tó lè fẹ́ kírísítẹ́nì lóbìnrin. Kìí bàrà àmì ìlọ́gbọ̀dọ̀ tó àkíyẹ́wò lẹ́kùtò oníṣẹ̀lẹ̀ ayé bí ó ṣe lọ́wọ́. Lẹ́nu lẹ́nu ọmọ mùsùlùmí lọ́kùnrin lórí tó fẹ́ kírísítẹ́nì tó ẹgbẹ́ tó tó kú lọ́nà náà ìfẹ́ ni gbogbo àwọn bàrà yà. Torí pé kí ni, dúkùn náà ò ní kapásítì yìí ìtò lè mú tó dédé fẹ́ẹ̀sì yẹn tó bèèrè ọlọ́run ọdún tó bẹ́ẹ̀. àmì àwọn káńtọ́ àmì àwọn tó ṣẹlẹ̀ tó bèèrè ní ìgbà tó kò torí kó kí ni kó kẹ́ ń sùn lórí ọ̀rọ̀ fẹ́ o ṣùgbọ́n àwọn àkókò ẹ̀ náà tó ẹ̀ bú ti lọ. àmì bẹ́ẹ̀ torí ti ẹlẹ́yìn eléyìí lè tẹ́sùn wá sọ ọ́ mùsùlùmí èrò ṣe kí ni ọ̀rọ̀ mùsùlùmí náà gbọdọ̀ fojú lẹ̀ kó a lọ fẹ́ ẹlẹ́bọ kó lọ fẹ́ yóòbá kó a lọ tuntun kó ló ń tẹ̀lé lòun ọ̀sẹ̀. kódà kẹta tó fẹ́ra ní mùsùlùmí tẹ́lẹ̀ bí kan bá lọ jà nítorí òṣèlú láàmú náà nìdí ní kúrẹ́ nìyẹn o tó ìdáhùn náà ìkálọ̀ wọ̀sùn káàmù máa tẹ̀ ní kíkú ọ̀pọ̀ ẹni ìfẹ̀sílẹ̀ ó ti kú ìdìbò láàbò kẹ́ni ìyẹn ó kékeré kẹ́ni ìyẹn ó kú lọ́tọ̀ rẹ̀ lọ́tù kóbìnrin ìyẹn bá jẹ ẹrù rẹ̀ lọ́tọ̀ ọkùnrin bẹ́ẹ̀ lọ́tù tọkùnrin yẹn náà sọ pọ́tọ̀ ọmọ rẹ̀ láàrẹ lọ́tù. ọwọ́ àti lẹ́kẹ́ fún pé owó òdò láàbò má ìtọ́wá nínú láàbò náà yẹ tó ń di eléyìí àwọn òfin nǹkan pé akáàmà ní rẹ̀. Mo máa lọ́dún kọ́ ọmọ sọ fún ẹ pé ìfẹ́ ẹ̀kọ́ ńlá gbọ́dọ̀ kù sáàkù ìfẹ́ ẹ̀kọ́ ló fẹ́ kù jọ. Ìfẹ́ ẹ̀kọ́ ńlá gbọ́dọ̀ kù sáàkù. Eléyìí ni ẹwà ìgbà láti bẹ̀rẹ̀ láti fún àyè níta láti bẹ̀rẹ̀ táàkì sàlàyé bọ̀. Ìmọ̀ àwọn akéwì lè fẹ́ nínú obìnrin nínú ẹ̀sìn wa. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ̀ nínú ọ̀pọ̀ ọ̀fẹ́ wa. Àìsíkọ́ àwọn àdí ó mú àwọn orúkọ ọmọdé àwọn ọ̀sẹ̀ wọ̀nyí kò náà ní táwọn èèyàn máa kàbúkẹ̀ ẹ̀yin bẹ́ẹ̀ lajú ẹ̀yin bẹ́ẹ̀ bí tí mo kọ jáde tó bí tí mo kọ lajú tó nínú ẹ̀sùn káàmù tó ẹ̀kọ́ ìkùnú ní oṣù kéré o tó bá ní ìta àkàálẹ̀ fún ara yìí èèwọ̀ ni ìwọ̀n fẹ́ràn rẹ̀ ìwọ̀n gbọ́dọ̀ fẹ́ràn rẹ̀ alùpùpù ní òde ẹlẹ́bọ ẹlẹ́bọ wọn kù ó wọn sá tó wọn kà sá mọ̀ ní òtọ́ alẹ́bẹ̀ àsìkò tó ń jẹ́ pé bẹ̀rù yẹn alẹ́bẹ̀ ó sì lọ́dọ̀ pé tó bá tuntun bá tó kù ká yíká rẹ̀ alẹ́bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àlẹ́ ìta àgbàlá yìí lẹ́yìn ọlọ́wọ́ àbẹ̀ ọ́ tó bá àlẹ́ ìta àgbàlá yìí ń káká ọlọ́wọ́ àgbọ́yẹ̀ ọlọ́wọ́ sàfọwọ́ ìyàtọ̀ tó wá kan ní bẹ́ẹ̀ lọ sí wájú wípé tọ́ ẹ̀ òun ìlú àti láti ṣẹ́yìn ni òun náà mọ̀ ọ́kàn ọlọ́run ti bá tọ́wọ́ ìjọba wa اللهم انصر الإسلام المسلمين فدمر الشرك على اللهم آتنا إيمانا كاملا اللهم انصرنا ولا تنصر علينا اللهم انصر إسلام على المسلمين ودمر الشرك على اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم ربنا آتنا من لدنك رحمة وإن من أمرنا رشدا اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم